ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín lónìí a ó máa sọ nípa fíìmù ire àti àánú apá kejì kí a tó tẹ̀síwájú mo lè gbé pọ̀ lára wa ti wo fíìmù ire àti àánú apá kìíní fáwọn tí kò bá ti wo eré náà ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò lórí youtube níbẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ nítorí eré náà ládùn online ló tún fúnni lóye pẹ̀lú àti pé àǹfààní púpọ̀ wà nù eré yìí tí ẹ bá wo ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò nítorí mo mọ̀ pé kò lè dúró láti wo apá kejì eré yìí o ṣùgbọ́n o ti ẹ bá mọ̀ pẹ́pẹ́ wo fíìmù ire àti àánú apá kejì ẹ tẹ subscribe button torí àǹfààní tí ẹ ó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà tí ó bá jáde o lónìí a ó máa sọ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù eré àti àánú apá kejì kí ni ohun tí ẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ nínú eré yìí ohun tí ẹ bá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú eré yìí ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ So, a kò ní jù báyìí lọ lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò, kí ẹ má sì ṣe gbàgbé láti tẹ tí ó wà ní ẹ̀gbẹ́ kí ó ba lè máa notify yín, kí èdùà kí ó sọ wá dé ọjọ́ mìíràn ọjọ́ ire, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.